إن كل مشرك بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالإيمان أيها المسلمون له معاني عظيمة فليس مجرد كلمة تنطق بلسان فحسب بل لا بد أن يخلقه تطبيق جاهل في القلب ويتبعه العمل بالجوارح كما هو ظاهر في حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم يقول إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم عباد الله فالوضوء خطبة اليوم يقول أهنا أثر حقيقة الإيمان آثار حقيقة الإيمان فمن ضمن آثار حقيقة الإيمان أنه يستوجب على العبد المؤمن حب اتباع حب اتباع الرسول صلى الله عليه وسلم والتملك بهدي خير الأنام وخير المرسلين كما هو في حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وكذلك رواه عبد الله بن عز بن عاصي عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وهذه هي حقيقة الإيمان وآثاره يظهر بغرب حب الله واتباع الرسول في جميع الأمور والاقتفاء بما صدر من الله من القرآن والحديث يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أسيروا الله وأسيروا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلا الله ورسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال عز من قائل أيضا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما نسأل الله سبحانه وتعالى أن يحقق آثار الإيمان في كل واحد منا على كل ولوضة أطغيك أتي إجيال الله محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wa sallam tí ó fi yọ lọ́dún ní àtìyáná adọ́lọ́ tó fi lẹ́sí àtọ̀rọ̀ yìí tó fi kárí lọ. ìgbàgbọ́ tí àwọn sọ̀rọ̀ wọn lọ́dún rẹ̀ ó ní àwọn ìtumọ̀ ìtumọ̀ yẹn pọ̀ tó máa ní ìgbàgbọ́. nítorí ti símú kìí ṣe nǹkan díẹ̀ iná la ń pè ní al-iman kìí won mujarradu kalimatu yantiqu bil-awli wa yunṭaqu bil-lisan kìí ṣe gbólóhùn kan tí yẹn kàn fi ẹnu wí tọ́ka mọ̀ ní la ilaha illallah fahas tó ti parí síbẹ̀ lásán bẹ́ẹ̀ ni làbúgbà ẹ̀yìn ko bí kọ́ wọn tọ̀sí fún kọ́lù. أو تصديق جازم في القلب من وقعها ìgbà gbólóhùn yẹn gbólódodo gbọ́dọ̀ kọ́kọ́ ṣáwájú bákan náà lẹ́yìn ìgbà tí wọn bá tí ìgbàgbọ́ ní ọkàn bá ti ṣáwájú tó ń rinlẹ̀ lọ́kàn yóò máa jáde lẹ́nu látẹnu tẹ̀síbáìwò àìmáàlú jọra rẹ̀ àwọn iṣẹ́ ara òun ló tún wá máa tẹ̀lé yìí ẹ wà lọ rí àwọn iṣẹ́ tí yóò máa fi oríkì rẹ̀ lé náà ni àlẹ́bí sọ̀kọ́ ọ̀rọ̀ sọ́lá mọ́ṣálá ìfọ̀n náà àdé sọ́dé òrìrà àlẹ́bí ni ọlọ́wọ́ ọba láyé ń gbóró ilé àtúwá nínú wa àdìdá nìkan tuntun dọ́kà ẹlẹ́kọ́jú kọ́tò wọlé ní kébò lẹ́ṣẹ̀ rí ẹkùpa ni ẹkúdú ní tuntun dọ́kọ̀lọ́ ẹgbẹ́ ni ẹkú ní ọlọ́wọ́ ìyọ̀ kan òwúlò lọ́dọ̀ ọlọ́wọ́ kí ẹgbẹ́ mi ti tóbi ní ẹbí mi ṣe bí mi ṣe kẹrẹ ni ntọ́kùn náà kọ́dà ẹ wá yé kọ̀ọ̀kan lọ́wọ́ ọba ntọ́kùn lọ́wọ́ ọba yẹn ń gbọ́dọ̀ ilẹ̀ olówó ìkọ̀ yẹnni pé tí wọ́n tún tẹ̀ ń sọ jáde lẹ́nu gbogbo tẹ̀ ń fún ẹ ṣe rí kùtù ntọ́kùn lọ́wọ́ ntọ́kùn lọ́wọ́ náà ni pé olówó ìkọ̀ ọkàn yín wà àhàmẹ́ ìkọ̀ àti sẹ́yìn yẹn ni pé ìgbàgbọ́ yín àti àwọn iṣẹ́ tí ìgbàgbọ́ bá ti jáde lára yín náà lọ kàn ọlọ́wọ́ ọba nítorí ó jẹ kókó ojúbà ní èlé òun náà ní àtàrò àti kọtìlì ìgbà àwọn ìrípa táwọn lára ẹni tí ìgbàgbọ́ bá ń bẹ lára rẹ̀ ṣẹ̀pá ṣàlàyé pé ìgbàgbọ́ kì í ṣe nǹkan tí yẹn máa ń kílẹ̀mù bóyá náà lọ́wọ́ sọ fún wa pé kì í ṣe pẹ̀lú aṣọ làmẹ́bí nǹkan yìí kì í ṣe pẹ̀lú fọ́tò yín ló fi ní àá ah, ìjàgbọ́n náà ìyẹn lè rí yàn kó múra jẹ lẹ́sìn kó múra jẹ lẹ́sìn ìyẹn ò tí ì ní ká gbà pípẹ́lẹ́ sí ọlọ́run àfi ká rí nínú ìpè á ah, kìíní yìí ọwọ́ nínú ọkàn rẹ̀ kó sì dìde ńtọ́lọ́wọ́ bá fẹ́ nínú ọkàn rẹ̀ bákan náà kó tó ń bá iṣẹ́ tí ọlọ́run ní kó ṣe mú nínú nǹkan tí ìgbàgbọ́ máa ń ṣe tí a máa rí orí parẹ̀ lára ẹ̀ òun náà ni pé ó máa ń gbin ìfẹ́ ìṣẹ̀lẹ̀ àlẹ́sọ̀ ọmọ rẹ̀ pẹ̀lú sínú ọkàn ẹni tí a bá rí ìfẹ́ àlẹ́sọ̀ nínú ọkàn rẹ̀ ìfẹ́ títẹ̀lé ìlànà àlẹ́sọ̀ ọmọ rẹ̀ pẹ̀lú tó dára ti pé yẹn ń tẹ̀lé ìlànà àlẹ́sọ̀ kò ní ìdíkẹ́ máa bẹ́ẹ̀ pé ó tún fẹ́ràn àlẹ́sọ̀ máa kò ní ìdíkẹ́ máa àpò gbogbo ìsọ̀rọ̀ rẹ̀ ìmúra rẹ̀ ìrètí rẹ̀ ìṣesí rẹ̀ gẹ́gẹ́ bá tẹ̀lé ṣe ń ṣe ní ṣe kò ní ti kẹ́ máa béèrè pé kílí ti fẹ́ràn ànábì báyìí torí táwọn èèyàn rí ní ìfẹ́ ànábì ní àwùjọ wa yìí ẹni ní wa ní kó dìde dúró ẹni bá ní ìfẹ́ ànábì kó dìde ẹni bá ní ìfẹ́ ànábì kó jòkó ẹni bá ní ìfẹ́ ànábì kó pariwo tọ́yìn wọn ti sẹ́ńdọ́ńdọ́ bí ara lọ́rí tó ìyẹn kọ́ ìyẹn kọ́ ni ìfẹ́ ànábì ọmọ àtàkùnà ìfẹ́ ànábì ní ká máa rí orí pa bóun ṣe ń ṣe kí ń ṣe ìdílé ànábì ọmọ àtàkùnà kọ́lá bí ìrọ̀lá sọ pé ìnífẹ́ ànábì ẹwà àwọn èèyàn ká máa nífẹ̀ẹ́ àwọn èèyàn ní àwùjọ yìí ẹ̀rí àwọn kan ni wọ́n dá síláwà lójú rẹ̀ gẹ̀dẹ̀ kalẹ̀ sórí ojú òsì ti àwọn tí ń tẹ̀lé wọn pẹ̀lú láwà lẹ́rẹ̀gẹ̀dẹ̀ yẹn àwọn náà fi wé ra ga ìsálẹ̀dì ní wíláwà nígbà wọn wà láyà lẹ́nu wíláwà lẹ́nu gẹ̀rẹ̀ bá wọn ẹlòmíì lè wé ọ̀pá fífì o lè wúlò àwọn èdè rí gúgúdù ẹ ṣe bí kò ṣe wọ́n ló ṣe múra àmọ́ àwọn kan wá ń tẹ̀lé wọn tí wọ́n fẹ́ lò gangan nìyẹn àwọn náà ti ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe gangan ìfẹ́ nù àwọn wọ́n láwọn ń ṣe bí àfáà kan àwọn kan bẹ wọn ò lọ lè mú ìbòrí funfun wọn ra dà borí báyìí wọ́n láwọn ṣe bí àfáà kan náà ni nínú ìlú yìí so eléyìí ká mọ̀ pé àtàwọn èèyàn ń tẹ̀lé yẹn níbi ọ̀rọ̀ ẹ̀sìn tó ń ṣe bẹ́ẹ̀ nìyẹn ti ń ṣe gẹ́lẹ́ àwọn kan náà wà ń bẹ àwọn tó ń sáyé ẹlòmíràn lè gbéjà gbéwọ̀ fún ẹlòmíràn lè mara mọ́tò rẹ̀ asuna ẹlòmíì ò ní máa ń yí o ẹlòmíì ò so kódà ẹlòmíì ò lẹ wọ́n ti dáàmà wọ́n dáàmà pé àwọn ah, ìlú fans mi ní kankanìkan ni so kí ló fà ìfẹ́ yẹn ò ṣe gbé pamọ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ ànábì náà ò ṣe gbé pamọ́ njẹ́ òfin alẹ́ rí gbé pamọ́ ni pé ìtẹ̀lé ànábì yẹn ó ti dùn mọ́ ọ àpẹẹrẹ ni wípé dájúdájú ẹni yìí ó ní ìgbàgbọ́ àmọ́ nǹkan pé onífẹ́ anẹ́tọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ́m onífẹ́ ti ọlọ́wọ́ ọba àmọ́ ò lè gbé hàn torí eléyìí ebi ń jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ kò sì ní orípa lérí yẹn nìyẹn. ọlọ́wọ́ máa ń sọ fún wa nínú adé anẹ́tọ̀ lọ́wọ́ náà sọ fún wa pé fọwọ́ lílẹ́ rí iná ìdílé bìbì anẹ́tọ̀ ni mo fi ọba tó dára tó ní ẹ̀ ní ìlú mo fi búra láàyè mìíràn ó sì ní ìgbàgbọ́ tí ń jẹ́ ìgbàgbọ́ gidi anabi nọlù five alẹ́ ò ní ìgbàgbọ́ gidi hata àfúnà àhàbà lẹ́yìn ẹnìtẹ̀lẹ̀ láyé nínú àdùgbò alẹ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò lè sí ìjẹ́ olùgbàgbọ́ àti kó jẹ́ pé èmi ànábì èmi ló nífẹ̀ẹ́ jù onífẹ̀ẹ́ jù ni onífẹ̀ẹ́ mi ju bàbá rẹ lọ onífẹ̀ẹ́ mi ju ọmọ tó bí lọ onífẹ̀ẹ́ ju màmá rẹ lọ tó ní ẹ̀hán ìgbà wọn ọ̀sẹ̀ ń jẹ apẹ́rẹ́ tó ń jẹ́ ìgbàgbọ́ ọ̀hàn lára rẹ̀ rẹ̀ ẹlẹ́kejì abdullahi oní anabi tó ní lẹ́yìn mímú anabi náà ní kò sí nígbà gbọ́dẹ́ àtàyẹ̀kú náà. لا يؤمن أحدكم أن يقيم الجنسي نبغه حتى أكون أحب إليه حتى يكون هواه تبعا لما جئت به أتكجى في سينور كما في مسلم تنيا النبي هو tó bá ti gbọ́ pé ní tánàbí ni a ṣe lè léyìí ìṣòro àṣọ̀rọ̀ ìdàgbé a ìlú ọ̀pọ̀ ní o tó fi máa ń dá ẹni tí àpẹẹrẹ ìgbàgbọ́ ń bẹ lára rẹ̀ wọn. ẹ fi mọ́ wọn ayé sọ̀rọ̀ hàn olúwa sọ inú sóràtún nìta àyà sixty five olúwa ní sàlẹ̀ wà rọ́ọ̀kìkà olúwa ní àwọn ànábì mo búra fún wọn pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ láyé mímú kó o lè jẹ́ olùgbàgbọ́ kò ní jẹ́ olùgbàgbọ́ hatta yuhaqqimuka fima shajara baynahum tó bá ń fa nǹkan kan àbí kó jẹ́ kí wọ́n máa darí nǹkan tí wọ́n ń fa yẹn wá bá wà nẹ́bí pípé ìwọ ló bá wọn yanjú rẹ̀ pípé ìlànà rẹ̀ ni wọ́n fa ẹ̀ lẹ́yìn ìgbà tó bá láìkẹ́ tó tó bá tó bá tó bá gbé ìdájọ́ yẹn wá ń fa ọ̀rọ̀ láàrin ara wọn nìkan wọn ni kí ni túnú wí eléyìí ní bíríà eléyìí ní kẹlẹ́yìn ní kọ́dà eléyìí lọ́dà eléyìí ní ọ̀dà eléyìí ní ọ̀dà so ó bí pé àwa mùsùlùmí á máa fa ọ̀rọ̀ láàrin ara wa nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ló dálé kalẹ̀ ìfẹ́ ni wọ́n dálé kalẹ̀ ìfẹ́ ayé ló dálé kalẹ̀ àwọn kan wà á dìde pélé ní èsì ara rẹ o òun ló ìfẹ́ inú rẹ wọ́n wà á dìde máa lọ́kàn pé ó bá mú bó ṣe rí nu irú ẹ̀ pọ̀ láwùjọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí ṣe wọ́n pọ̀ náà káàkiri lẹ́nu ìkọ̀kẹ́ ọmọ tẹ̀lé kan ìkọ́ ọmọ tẹ̀lé kan ìkọ́ ọmọ tẹ̀lé kan náà ni títí nkàlùkù fi bọ́ sínú sàárè nkàlùkù pàdé ìjọba pàdé lọ́dọ̀ ọlọ́run nkàlùkù sá gbìyànjú kọ́mọ̀jẹ́ pé ìfẹ́ ẹnu náà ló ló ṣe nǹkan tó ń ṣe kọ́mọ̀jẹ́ pé agídí ló ló ṣe nǹkan tó ń ṣe ẹ dàpọ̀ ìgbà téèyàn fẹ́ mú ẹ̀rí wá pé ó fẹ́ kó gbogbo èèyàn jọ ó fẹ́ kó gbogbo mùsùlùmí jọ mùsùlùmí tí ẹ̀yin náà mọ̀ pé àkídà wọn ọ̀jọ́ra wọn ọ̀fẹ́ kó wọn jọ àmọ́ ọ̀nà tó fi kó wọn jọ ní kónkálukú wa máa sọ tẹnu ara rẹ̀ kónkálukú wa máa dìfẹ́ǹdì sáǹdì rẹ̀ kì í ṣe pé ẹ̀sì takò kì í ṣe pé takò ẹ̀yin tó bá burú ti yé yín ní ọmọ tó ti mọ́ náà ti yé o ó ti yé pé a ah, tún fi káì àdéhùn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá n ojú gbígbé wá dìbẹ́ǹdì ara rẹ̀ síbẹ̀ kẹ́ pé ìjòkó kẹsì wà sí fún yẹn tó agbẹ́ bá ń fi méjì ní ìsèké títú fi dà bí ọ̀dà ẹ̀hìn ẹ wá pè wọ́n ṣíà wọ́n dà bí ọ̀dà ẹ wá pè wọ́n ìfọwọ́nù mùsùlùmí wọ́n dà bí ọ̀dà ẹ wá pè wọ́n tẹ̀blík wọ́n dà bí ọ̀dà ẹ wá pè wọ́n àwọn ti ṣú ìlànà ike amẹ́rẹ́ àtijọ́ eh, ibrahim niyad wọ́n yíyàn án sínú rọ́bítọ̀ alẹ́mì ìsìlámì subhanallah sí alẹ́mì ìsìlámì lẹ́yìn rọ́bítọ̀ lẹ́yìn ṣe ń bẹ̀yẹ sí rọ́bítọ̀ ni ètò olú ètò ẹ̀rẹ́ ti gbà sílé ibrahim niyad ti lọ sí sọ́nà sàúdí ni tí wọ́n ń sọ fún pé wọ́n lọ ń sọ báyìí wọ́n lọ ń sọ báyìí wọ́n lọ ń sọ báyìí ó lè túbá lọ́dọ̀ ọlọ́run o túbá kọ́ sí pé àtúwò ìlàwà ó tún padà síbẹ̀ padà síbi síbi ìsúfilẹ̀ gbogbo tọ́lọ́wọ́ tó bá jẹ́ tó padà sí díẹ̀ ẹ̀ rántí yíò ah, ọlọ́run kó ṣe wa lọ́nà a máa ní ìní anú àwọn tí kàn ń jòkó ti àfà yìí nínú kàn sí yàn ti àá kódà ọlọ́run ti fi hàn ya rẹ̀ ni ó sọ déjú pé òun ti gbẹdẹmú kẹ́ńtò òun ni o ah, ah. gbẹdẹmú kẹ́ làwọn ẹ̀ gbẹdẹmú kẹ́ làwọn ń sìn. tí wọ́n tún ń bu èèyàn ní èpè pé wọ́n tó bá ní à ń sẹ̀sìn gbẹdẹmufẹ́ ajẹ́ pé wọ́n lè ní ra ọmọ bá ọ ọ òun ti ẹkọ mo fẹ́ lọ ibi tí mo lọ ọjọ́ ni pé ìfẹ́ ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam gbogbo tẹ́ ẹ máa ń fà ẹ padà sínú Al-Qur'an ẹ padà sínú hadith Ànábì sallallahu alaihi wasallam olùwàní gbàtọ́lọ́wọ́ parí ẹni ẹ̀yí olùwàní òṣèlú mọ́tòsílẹ̀ nǹkan tó wà sí wọlé ah, ìlẹ́rù alẹ́bìnrin ti ń jẹ́ pé ọlọ́ọ̀ni ti ń jẹ́ pé náà ti ń jẹ́ pé ìgbàgbọ́ náà ìgbàgbọ́ yín nìyẹn ẹ̀tọ́ ni ọlọ́ọ̀fọ́ kọ́ nínú àyà mi ní sọ́lọ́tò àyà fifty nine olúwa ní ẹ̀yẹ lẹ́rìí náà olúwa ní wọ́n pè é nígbàgbọ́ òdodo àti ọ̀rẹ́lùmọ̀ ẹ̀tẹ̀lé ìlẹ̀ àwọn onígbàgbọ́ òdodo wà á sí ìrọ̀sùn ẹ tẹ̀lé òjíṣẹ́ wọ́n wúlò amúrin ní nkùn àwọn aláṣẹ ní ẹ máa tẹ̀lé wọn àwọn àfà àbáwọn aláṣẹ. wọ́n ń tanná dáìsùn ti ṣe ìpè àmọ́tẹ́ kan àǹfààdé ẹ̀rì onígbàgbọ́ ni ọlọ́wọ́ bá ń bá rí ọlọ́ni zaalika khayrun ètò dàpọ̀ yín nìyẹn. in kuntum tu'minuna billahi wal yawmil akhir olúwa ní tó àṣẹ pé bá nígbà gbogbo fẹ́ lùgbẹ̀gbẹ̀ nìyẹn tó bá ṣe pé ìgbàgbọ́ yẹn òdodo ni o mi pé ẹni tó bá jẹ́ nígbà gbòdodo ń tí ó máa wù ú tó máa fi ń fa ọ̀rọ̀ pé ọ̀dà sí ọlọ́run gbé díkà yẹn ju rẹ̀ pẹ̀lú ọlọ́run díkà fi ọ̀rọ̀ anẹ́bí yẹn ju rẹ̀ olúwa ní tí a fẹ́ bá nígbà gbọ́dọ̀ tó kẹ́ ẹ gbọ́ ọjọ́ gbẹ̀ngàn kì í àmà bọ̀ kẹ́ ẹ gbọ́ ọlọ́wọ́ bá bọ́ olùwà ní bẹ́ẹ̀ ni kakọ́ yìí yìí tó dànù wà á sanu káwí lẹ́nu àlàyé tó kílẹ̀ jùlẹ̀ lẹ́yìn àlàyé tó rẹwà jùlẹ̀ lẹ́yìn tí wọ́n ti tẹ̀lé ńlọ wọ́n kọ́ lẹ́sìn tẹ̀lé ẹ̀yìn à ń tún pa ẹ̀lẹ́mú àmì wá sẹ́yìn lẹ́nu nínú ni àbọ́lọ́ tọ́lọ́wọ́ bá tó gbẹ́sìn rẹ̀ kalẹ̀ òun náà lọ yẹ kí apàdà sí ọ̀dọ̀ rẹ̀ sábà ń fa ọ̀rọ̀ tó léyìí àpẹẹrẹ ni nínú àwọn àpẹẹrẹ táàmù ẹni dá ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ mà bákan náà inú táàtò máa rí àpẹẹrẹ àpẹẹrẹ àpẹkọtò ìmáà àwọn àpẹẹrẹ rẹ àpẹẹrẹ rẹ ìpè á ní máa lè dìdì ń bẹ lára ẹni yìí irú ẹni yẹn ẹni yẹn yóò máa yẹn yóò máa hàn lára ẹni yẹn. أن وعد الله ثابت لعباده ipe àdéhùn ọlọ́run ó ń rinlẹ̀ fún àwọn ẹrú rẹ̀ kí ládéhùn rẹ̀ òun náà ni pé bí nọ́ọ̀sì ẹlẹ́mọ̀mìnì àìlẹ̀ àdúù ọlọ́wọ́ ran àwọn mòmìnì lọ́wọ́ lórí ọ̀tá ìmọ̀ni òun ni mo ní fún jìyàn bẹ́ẹ̀ bí bó ṣe léwu kí ọ̀tá kó pọ̀ tó ọlọ́run ní wọ́n yàn lọ́wọ́ lórí rẹ̀ bákan náà wọlé ìzẹ́tọ̀lá àwọn ìmọ̀lẹ́mọ̀mìnì yóò da ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ lójú ipe iyì tó ga ẹni tó bá jẹ́ ti mọ̀mìnì ni ti mọ̀mìnì ló máa jẹ́ bákan yóò yí ẹni yẹn ipe anatẹ́mkínà fi àrùbíńlá lílmọ̀mìnì ìfẹsẹ̀múlẹ̀ lórílẹ̀ ayé àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni. واجتناب شر الكفار والأعداء من المنافقين وغيرهم اجنا في التيوتا التي منافقي يدان لجو حقيقة الإيمان yóò mọ̀ pé kò lè ṣe kankan akẹ́kọ̀ọ́ ìmọ̀ yóò ti kọ́ máa yé yẹn ni pé ẹ máa rí àpẹẹrẹ láró nítorí bó ṣe lè rò kí irọ́ pọ̀ tó ọkàn ẹni tó bá ń jẹ́ mú mi ní òdodo aláàpọ̀rọ̀ balẹ̀ pé wàláhì mo mọ̀ pé òdodo ni mo wà torí pé kí ni àdéhùn ọlọ́wọ́n ọba ni àdéhùn ọlọ́wọ́n ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga òun lọ́sọ̀rọ̀ sọ́dọ̀tún náà ayà 55 الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد عليه أفضل الصلاة وأتم التسليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم إلا ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الصادقون Ah, lẹ́yìn ìgbà tí ọlọ́run tí a ṣe àtọ̀lọ́tọ̀ fún ẹlẹ́gbọ̀n Muhammad ah, ọlọ́run bá tí ó lára ẹ̀dá nínú kọ́lọ́tù náà ayà fífà yìí ó ń kó yé wa pé gbogbo ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo àdéhùn ọlọ́run ọba gbogbo ẹni bẹ́ẹ̀ òun náà ní pé ìyìn tí ń jẹ́ ìdarí ayé ìṣe ìlú ìtò ìlú olúwa ní òun ṣàdéhùn rẹ̀. pẹ̀lú tí àpékọ̀tọ̀ ìmáàrún inú ìlapa tó máa ń lapa lára rẹ̀ ni pé yóò yíyan sí àdéhùn ọlọ́wọ́n ọba kò níyẹ̀. eléyìí ni ìdààmú tí àwọn èèyàn ń bá fi lónìí kódà àwọn tó fara jọ súnà náà wọ́n ní rọgbà wọ́n ní tòkòtò àmọ́ ìròrí wọn kọjọ ìròrí áhùn lè ìròyìn tànẹ́bí ò tó wọn ìlànà tànẹ́bí ò ràn wọ́n bí wọ́n mọ̀ bí wọ́n mọ̀ àmọ́ ìtọ́ wọn jù ní pé ìfẹ́ ló ni ẹ̀dá kan ànẹ́bí sọ́nà wọ́n wà ní wàhálì wọ́n sẹ́lẹ̀ wọn ànẹ́bí bẹ̀rẹ̀ wá sí ní mọ́tà ìjọba kékeré náà ní ń darí ọdún mẹ́wàá ọdún mẹ́tàlá la ànẹ́bí lò níbẹ̀ ọdún mẹ́tàlá ní ìjọba kékeré ti ń darí mọ́tà anabi wa fúlàní èké tí wọ́n rí ń jọ kárí láyé pé ń gba ìjọba anabi fúlàní ọ̀rọ̀ nígbà anabi kọjú sí ó ti ń bá dáwà rẹ̀ lọ ń bá dáwà rẹ̀ lọ tó láti wọn náà ti ń bẹ wọn là ń pàkíyèsí ẹ̀yin afẹ́wọ̀jọba ẹ̀yin onírúurú Ikhwanul Muslimun ìròrí ìtànẹ́bí ò sí lọ́pọlọ ìròrí Ikhwanul Muslimun ìròrí Hassan Banna ìròrí pé ẹgbàjọba tí ẹ̀bá wá rí ìjọba yìí ìgbàtẹ́ bá ti tàlàyé tí wọ́n tí wọ́n gbọ́ ẹmọ dàárú àwọn ní ẹwà ń tẹgbẹ́ káàkiri ẹwà ń ṣe mítìní káàkiri ẹ̀ńkókó lọrin ẹ̀ńkó lọ́gàdàn ẹ̀ńkókó ń bàgbà ẹ̀ńkó lè kó ẹmọ áá ah, ah, lérí kíkìlẹ̀ ń wà lára yín báyìí fún tẹwà ń ná owó nítorí kẹta fẹ́ gba ìjọba ẹ̀fẹ́ ṣe ìjọba ẹ̀fẹ́ tó ṣèlú yìí àwọn mìíràn bẹ láti lọrin ó ní àwọn mọ́júmọ́wò kìnnìkan ọ̀làmáyì ìbíládì yorùbá tó tún ní nù mọ́júmọ́wò alùsùnà sí ìbíládì yorùbá tó ní mọ́júmọ́wò ọ̀làmáyì mùsùlùmíìnà sí ìbíládì yorùbá kí lè wá sí i ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ti wá jẹyìn lógún báyìí ju ẹ̀sìn ọlọ́wọ́ wa lọ ẹgbẹ́ ẹgbẹ́ ńdòlà méjì ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ńdòlà méjì kí báyìí ẹ mọ́ ahmed ẹgbẹ́ rẹ̀ dáa mọ́mú ẹ̀yẹ Abu Hanifa e lóní kẹ́gbẹ́kì gbogbo àwọn afáṣọ ti lọ gbogbo àwọn afá jankanjankan ń ṣe dáwà wọn ni wọ́n ní sọ́ọ̀lù báríkà ti fún wọn ẹ̀yìn ẹ̀yìn bí lè fi kẹ́gbẹ́jọ kẹ́gbẹ́jọ wà ní òrí so òun ni pé àdéhùn ọlọ́run lélẹ̀ yìí ọlọ́run gbogbo ẹni wọ́n àjà náà olúwa ni mo ṣàdéhùn fún gbogbo ẹni tẹ bá ti dúró òdodo ẹ̀rọ líle ẹ̀rọ líle lórílẹ̀ ayé kàmá dákìlẹ́fà lẹ́rí iná mi nǹkan bèèrè báwọn tó ṣáwájú náà ṣe rúlẹ̀ bó ṣe darí ayé àkọ́kọ́ lọ ó tún ní wàlà ìbàdìlánà hún wàlà ìbàdìlánà láhùn dínà hún mọ̀lẹ́dẹ̀rẹ̀ sábà láhùn ẹ̀sìn táwọn ọlọ́wọ́ bá fẹ́ ẹ̀sẹ̀sìn yẹn ẹ̀sìn tayọ́nú ní fún odi méjì ẹ̀sìn yóò fẹsẹ̀ múlẹ̀ tẹ̀mkín ẹsẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ èyí ò ní kakọ́ wala yubaddilanna lahum wala yubaddilannahum min ba'di khawfihim amna olúwa ní gbogbo fi ń jẹ́ insecurity kò sí fọkànbalẹ̀ kò sí kíníkà olúwa ní àmì fẹ́ yín fún yín ah, kí làwọn wá kiri báyìí wọn láì kò tí ń jọ́ sí àyà yìí kò tí ń jọ́ sí ń bá pàdé àwọn onírò rí ìfọwọ́nì mùsùlùmí yìí tí ń bá ti àyà yìí sọ pé ẹ dákun ẹ̀ka àyà yìí wò ìdààmú ti bá wọn fún òsì ní já wọn fún di ìsìnlẹ̀ yìí àdéhùn mọ̀ níbi dé àwọn kí ló dé ìdíkà ti ṣe sọ eléyìí nítorí wà ní Kùránì wà lélẹ́yìí kábẹ̀ ní ìtàn náà bí wọ́n bá wọn ní lójú àbí ṣe bí ìtàn ṣe bí àyà olùwà ní nǹkan tẹ́ fi rí nǹkan tẹ́ fi rí gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ya ya'budunani wala yushrikuna bi shay'an ẹ ká máa tẹ̀bọ̀ pẹ̀lú ìmì ọlọ́run ẹ máa sin ìmì ọlọ́run ẹni àkíkọ́ ẹni ìmáàlì ẹni ìgbàgbọ́ ẹjìnà sí ẹbọ ẹ ṣàlàyé ẹsẹ̀ fáwọn èèyàn kan mùsùlùmí gidi tí wọ́n ti jẹ́ mùsùlùmí gidi kó tán bá ń ṣe bẹ́ẹ̀ مجمع علماء المسلمين في بلاد يوروبا هنا كان اجتهاد في بلاد يوروبا لكن لكن يلوسني انت اون اون من تواجي òkèlè bẹ́ẹ̀ ní nàìjíríà yìí la ilaha illallah kódà kókó ní kẹ́ lọ lè kúlẹ̀ ńlẹ̀ ọba kẹ́ fi àyà gbolẹ̀ báyìí kẹ́ tó lọ gọ́mẹ́ntà ò kẹ́ lọ àbújá jù bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ipa káwọn eléyìí òṣèlú nàìjíríà ti ẹ̀ lè jù yín lọ ó lè jù yín lọ tòká polówó fẹ́ wọnú òṣèlú ó ń túnà polówó fẹ́ wọnú òṣèlú tó kọlọmọ ṣàtàn ọlọwà fún wa kọlọmọ kí ó di kí ẹsìn rẹ kọlọmọ kó di kó yé wa tó àdéhùn tó lọ́wọ́ bá bá wa ṣe lélẹ́yìí gbogbo anáà káwé léwu sírọ́tù nóòrò ọ̀yà fifty five olúwa ni wọn máa ń káfà rọ̀ bá rẹ̀ dáálí ẹni tó bá lóun ọ̀gbọ́ tó ní òun ò ní sin lọ́hùn òun ò ní nígbàgbọ́ ẹbọ lọ́wọ́ máa ṣe olùwárí máa ń láyé ká ọmọ ìfà àkókò áà ah, kò kí ẹ̀ dànù kò kí aláìgbọràn ni ó lọ aláìgbọràn tó wá rí orí ọlọ́run kó lè rí دخول ومشاء عليكم وأبوية الصواب اللهم انظر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم انصر أولاة أمورنا a بطانة الصالح يا رب العالمين àyà tí mo kà yìí kì í ṣe pé lórí àwọn ata ẹnìkan gan gbogbo bá tó dédé tó ní gbogbo nǹkan ló orí ìlú ṣẹlẹ̀ tó wọn náà fi ro lé dáadáa bákan náà gbogbo wàhálà bákan náà yóò ti kó rí يا فوان اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم كل ما أولاد أمورنا واجعلنا ولطان أبطال يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وتوفنا مع الأبرار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك